إذا سمعتم يا الديقة فاسألوا الله من فضله فإنها رأت ملكا وإذا سمعتم نهيق الحمار فتعوذوا بالله من الشيطان فإنه رأى الشيطان òye àti ìmọ̀lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn ọ̀sọ̀ká máa ń láwùjọ lọ. Ọ̀hán lè jẹ́ kẹ́lẹ̀ tó wọ́n máa gbajá lọ́wọ́ wọn. Torí pé ó wà wọn níbẹ̀ náà sí àwọn ìlànà láti ìtàlẹ́yẹ nígbà tí wọ́n yẹn. ìyá àti ìta wọn tẹ bá gbọ́ sí àkùkọ nígbà tó bá kọ tẹ bá gbọ́ àkùkọ tó kọ pàṣípàdé mọ ọba lọkọ rẹ ẹ máa béèrè ọlá ọlọ ẹ máa béèrè ọkọ ìdáná ẹ máa béèrè àwọn ọ̀sẹ̀ ẹ máa béèrè. ẹ máa béèrè àti ọlọ́run nígbà náà fa iná a wọ́n àti mẹ́rẹ̀ ẹ̀ torí pé àwọn àkọ́kọ́ adìẹ wọn a máa rí màlá yìí dá nígbà tí wọ́n bá ń wọlé ra púpọ̀ wọ̀nyẹn láì ṣe àtúntò wọn máa tún fún wọn kọ pé wọ́n máa sàkọ́ wọlé ra wọn ní àlébìnrin ọ̀gẹ́dẹ̀ wọn ní màlá yìí wọ́n tó wọn náà bá fẹ́ sọ̀rọ̀ adé. nínú àwọn ọ̀dọ́ pẹ́rẹ́ tó lọ láti kùtà náà. bákan náà arábìnrin náà wáyé ta bẹ̀rẹ̀ ìtọ́jú náà ní ìkọ́lé ìgbà nígbà tí ẹ bá gbọ́ ìhà tí kẹ́tẹ́kẹ́tẹ́ náà máa ma ohun kẹ́tẹ́kẹ́tẹ́ dúdú ohun ẹ̀kọ́ náà máa dùn arábìnrin kẹ́ bá ti gbọ́ tiẹ̀ wọ́n bàtà ẹ̀wà òbí là ẹ̀wà sọ̀rọ̀ lọ́wọ́ ayẹyẹ kọ́lọ̀ sọ̀rọ̀ yìí mínà ṣe sọ òwúrọ̀ ẹni ẹ̀kọ́ ẹni ìgbé fàáyìn náà tún wípé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀yìn tiẹ̀ rọ́ àtọ̀ ṣùgbọ́n ìgbà ìwà tí tọ́jú náà máa ní àwọn gbẹ́gbẹ́ kẹ̀kẹ́ òkè ṣètọ́ ìlú àdébìyí àdàkà já sí pé yóò bá sọ ní ilé ìgbé ìdílé ìtabárí àkọọ́lẹ̀ kan nínú ọ̀rọ̀ àti ìlẹ̀ ìtọ́nà lọ́wọ́ àkọọ́lẹ̀. ẹnì kan wà sọ̀rọ̀ òkùnkùn wá ní tẹ̀ gbọ́dájà òkùnkùn kọ́ àwọn òkùnkùn èèyàn níbẹ̀ ń lọ́pọ̀lọpọ̀ mí wọ́n ti níbi wọn máa ń bí ìdíyẹ inú ọ̀pọ̀lọpọ̀ mí omi tí èèyàn níbẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n kú sínú náà láti ìlú gbà bá àwọn rẹ̀ àgbẹ̀mí jẹ́ lẹ́nu omi bí èèyàn ní máa gbogbo àwọn àtàkùn ọ̀pọ̀ àkọsílẹ̀ náà tó sílẹ̀ làǹtàní tó sílẹ̀ làǹtàní sọ̀rọ̀ mẹ́ta. ṣùgbọ́n eléyìí alẹ́bíjẹ́ kó yé wa wípé nínú ẹ̀dì ẹ̀ ń kọ̀ yẹn kókó dáàdì ẹ̀ máa ń kọ̀ nígbà wọn láì ka àwọn ẹlẹ́dọ̀pọ̀lọpọ̀ wa nìkan nígbà wọn àti àwọn ẹlẹ́dọ̀pọ̀lọpọ̀ wa nìkan nígbà wọn láì tọ́jú ọ̀kan náà àwọn lẹ́yìn rẹ̀ tó bá rí yóò mọ̀ ọ́ ẹ̀rù eléyìí náà fi hàn pé ọlọ́run ọ̀hún ọ̀rọ̀ yẹn pé ẹ̀nà àǹkárá wá lọ́tọ́ òkèèrè wà ní ẹ̀ títí rí náà lè jẹ́ bọ́ọ̀mù fún ọ. torí ìdí eléyìí ẹ̀kọ́ kan eléyìí náà láti kọ wa láti lè bu wá sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run látara eléyìí ẹ̀rù níbi kọ́kọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ mọ àwọn àìsè kọ́mọ lọ́dọ̀ tó wá ní mú kọ́ ọkọ̀ nínú ọ̀dàdà kẹ́tẹ́kẹ́tẹ́ kọ́ nínú ọ̀dàdà ṣùgbọ́n kọ́ kọ́mọ lọ́dọ̀ tó wá ní. àwọn ọmọ yẹn látara bẹ́ẹ̀ níbi tẹ́lẹ̀ mi ò máa fi èdè bẹ́ẹ̀ àjàmú tó bá rẹ̀ lù mí. torí báwo ni wọn àwọn ìwà wọn a máa rẹ̀ lù mí. àjàmú wá síbẹ̀ lọ fẹ́ kò ní mà yóò sì máa gbé lára ìgbà táwọn ẹgbẹ́ bá wá rà wọn kàkà tó dà wọn rẹ̀ lára ìgbà yẹn tó dà wọn wáyé. ààrẹ kò tó ti pé yóò tún máa lòdì nígbà lára wọn bẹ́ẹ̀ ni ẹ bá wá rẹ̀ wọn bá àwọn ẹni rí àti máa lọ báyìí gbàlọ́ àti ojú wọn bẹ́ẹ̀ ni ẹ ti ẹjọ́ wọn ni là ọ̀pọ̀lọpọ̀ àwọn. wọ́n abẹ́ ní ní kí mọ̀. Owó tó bá tún nípa nípa tó lè nípa tó wọ́n lọ́wọ́ àní ọ̀pọ̀ ọ̀pẹ béèrè ọ̀la ọ̀pọ̀ látara. Àwọn akẹ́kẹ̀ẹ́ ètò ìlú kíláàsì àwọn àkókò tó máa ń lọ tó wà tó lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Àníbi tó yẹn láì fún wa nípa àwọn ọmọ yìí. Táwọn ti máa ń lè ọlọ́ táwọn ti máa ń lè ìfọ́ lọ́dọ̀ ọlọ́ eléyìí ni ẹ̀kọ́ tá a lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sílẹ̀ àkọ́kọ́ wa láti gba àtàárọ̀ yìí àbẹ̀rẹ̀ wà kàlá náà rẹ̀ ọlọ́kùnrin náà kò lọ́wọ́ ọlọ́run ó sì gbèdéke lílo rẹ̀ ọmọ ọ̀rọ̀ fún wa